kéde kọlọ. fọ́ọ̀mù tó kọ́ máa lé. fa èyí wípé ó ṣe pàtàkì fún gbogbo wa láti yànjú láti kẹ́kọ̀ọ́ ẹ̀. Ibi dá ìsìnkú ojú kíkọ́ àti mímọ kí ló sọ bí ti mùsùlùmí náà. Lórí bàbá mi mùsùlùmí náà ló sọ ọ́ lẹ́yìn àwọn òṣèré bàbá mi ní ìmọ̀mú àdúgbò àti ìyẹn ló kàn wọ́n. ó máa ń sọ ẹni tó bá nígbàgbọ́ àgbàgbọ́ náà kò tẹ̀ ẹ̀gbàgbọ́ yóò ní kò mọ̀ tún máa gbé èèyàn gbọ́ náà gbọ́ kó má ẹni bí ìkàdé pé láti wá bú báyìí. àwọn kan mẹ́ta wà ló máa ń sọ níbi ọ̀dọ́ ọlọ́run tó bá ti pè sẹ́yìn fún ọ̀sẹ̀ lọ àti kó tètè àti kó tètè dá. ìka mẹ́ta àkọ́kọ́ ni àṣírí ìdí ẹ̀mọ́ sọ́dọ̀ kí ìjìnlẹ̀ ìyá ìbàdàn ọkọ̀ náà ló ń jẹ lọ lókùn wọn kí rẹ̀ máa ń wú fẹ́rẹ̀ àwọn lè tẹ bàbá àjẹlú ọ̀tẹ̀ lọ́dún yìí wọ́n fi wọn lọ́tẹ̀ wọ̀lú lórí pé kò kẹ́kọ̀ọ́ ètò sọ ìyàn ìgbẹ̀fọ́ àti tí ò sọ̀rọ̀ sí ìjọ àbá àwọn ìgbẹ̀rún níjọ ìjọba tí ó lè fúnpa ọ̀tẹ̀ wọ́n ní o ó lè mọ̀ ó lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn àbá àwọn ń ṣe fún ara wọn tí wọ́n sì ṣe fún àwọn èèyàn tí wọ́n láwọn ràn wọ́n lọ́wọ́ ẹbọ ni ó tó sọ ìyàn ní kèfèrí tó ṣe pé tó bá kú tí ò bá tú bá inú yá àtàmà ni ó wọ̀. àwa sọ pé a mọ̀ fún àwọn ọ̀sẹ̀ ìdíwọ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ kí ni ìtumọ̀ ẹ̀. ìta kọ́kọ́ rò pé a sọ lónìí ó ní àṣẹ ìkòlìlà ìmọ̀ wá ọrọ̀ òkú pẹ̀lú àṣírùkù ìlà ìmá ṣẹmọ sọlọ ìmá wá orogún pẹ̀lọ́lọ́ ìmá wá láfìgbè aláfìgbọ́ pẹ̀lọ́lọ́ àwọn nǹkan wo lè yóò ṣe tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀ ní pé ìyá tó ń wá orogún pẹ̀lọ́lọ́ kí ni àwọn nǹkan tí èyí ló ṣe tó jẹ́ pé tí ìyá ti ṣe é kó ti wẹ́ mọ́ pẹ̀lọ́lọ́ kí ni ìyàtọ̀ bẹ fún ìrànwọ́ ẹ̀kọ́ pẹ̀lú náà. Ojúkọ̀nà wo àbí irú ìrànlọ́wọ́ wo ni ìmọ̀ wá ẹ̀kọ́ pẹ̀lú náà pé ó tún kú lẹ́kàkà. Lẹ́kàkà ẹni ká bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ìtumọ̀ àṣẹ ìtumọ̀ ìlà ìmọ̀ wá ẹ̀kọ́ pẹ̀lú náà. أعطاني الشرك إلى أربعة شهور إلى أربعة شهور وهي المقارنة والتصوير المقارنة بما تسويه بما تسويه بما هو التصفية بما تسويه ìbéèrè ìlú ti jáde náà lẹ́gbọ̀ọ́. àṣẹ èyí tó túmọ̀ sí ni ìmọ̀ nǹkan wọn ìgbé ọ̀rọ̀ máa wọ̀ tó ti lé yàrá wọn fún abílẹ̀ ìwé ní tàbí àtàkùnìyà ìmọ̀ pé àwọn méjèèjì wọn ti lọ bẹ́ẹ̀ ni wọ́n ti nǹkan ṣe wọ́n bá wọ́n bá nǹkan ṣe nínú èdè ìtumọ̀ àṣẹ́kù nìyẹn. ìgbà nínú ẹ̀sìn ìtumọ̀ àṣẹ́kù ìyẹn ní pípé àwa òkú pẹ̀lú ọlọ́run dáàtọ̀ yìí òun ni ìmáàdójú gbogbo nǹkan tó jẹ́ ọ̀pọ̀ ìtù ọlọ́run ní nǹkan tá àkọlọ̀ sí sẹ́nu ní àkọlọ̀ ìmáàdójú ẹ̀kọ́ ẹ̀rù ní àkọlọ̀ ìyẹn ní pípé ọlọ́run ní àwọn nǹkan kankan dáàtọ̀ lọ nípa àwọn tá a gbọ́dọ̀ lórí kọ́ ọ̀hún kan. Oṣù ọba dẹ́rẹ̀ ó ní àwọn kankan tó jẹ́ pé ó ní káró wà sẹ́lò Tá a bá wá ṣe àwọn nǹkan tí ó jẹ́ pé tọ́lọ́run nìkan ni ẹ. Bí èèyàn bá ti ń ṣe fún ẹ̀dá, jẹ́ pé ó ti ń ṣe ìjọba lọ́ba láàárín ọlọ́run àti ẹ̀dá yẹn lè bá àgbéyà. Àwọn nǹkan mẹ́ta kan wà tó ṣe pé ọlọ́run nìkan ni àwọn nǹkan yẹn wà wọ́n tó tú mẹ́ta. Àwọn kan ní wọn wọ́n máa ń pè wọ́n ní ìròyìn ìdíyà. Àwọn kan wọ́n máa ń pè wọ́n ní ìròyìn ìdíyà. àwọn kan wọn bẹ wọn ní alasmaa ọsibaa àtàlàyé mẹ́tẹ̀ẹ̀ta rògbòmíyà lọ́lọ́run èyí rí pé ọlọ́run ló pè gbogbo ẹ̀dá gbogbo wa pátá nínú túnú àtàkà lórí ọ̀sán àkọ́kọ́ lágbè nínú sọ́ra tuntun fún wa aláàbí ààbá wẹ́tìlá aláàbí kọ́lápọ̀ sọ̀rọ̀ wá sí wọn lọ́wọ́ sí lẹ́yìn amadi sọ̀rọ̀ mo dá pẹ́pẹ́ àti ilẹ̀ láì kí òwò kẹ̀kẹ́ dẹ́yìn alẹ́ ẹ̀rọ kò sọ́nà àti ìjẹ̀bú. الهدى ونظمي في قلوبنا وألقى في الأرض رواسي أن تميد بكم mo wá fi àwọn òkè ńláńláńlá anzalna minas samai ìgbà àtúwá rọ omi kalẹ̀ sí láti bá ń bàtìlá sí láàbí tó lè lọ́ọ̀dù kárí ó ní oríṣiríṣi ohun tí ó kú sí ìfàkọ́mọ́ọ̀mù rẹ̀ ó kó oríṣiríṣi lọ́wọ́. ọlọ́ọ̀ni ààbà àbálùkúta gbogbo tí mo sọ èyí mo dá wọn o. Àwọn ní máa bá ọlọ́pàá ní àmì àwọn tí wọ́n ń bọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ni ẹbí tí wọ́n dáná ẹbí tí wọ́n dáná ẹbí Ọ̀ṣun Òṣogbo dá ẹbí rẹ̀ wá ẹbí Ṣàngó dá ẹbí rẹ̀ wá ẹbí òkè Ìbàdàn dá ẹbí wá dáwọ̀ ẹ̀dá kankan ló ń dá tó ti lè dá wọ́n máa ń pe àwọn kan ẹni rògbò ìyá ìgbẹ́ gbogbo kan àti ìdá gbogbo kan ní wọ́n ṣe wà yẹn.

olúwa bá nígbà tó ṣe bẹ́ẹ̀ yẹn kó dá kẹ̀kẹ́ àti ohun ló dá gbogbo nǹkan bàbá wa ó wá yẹ kí gbogbo tó dáre ṣe é é é é wálé ní bàjá ọ̀. ní South Africa ibẹ̀ ló lọ sínú láàrin ọ̀sẹ̀ kan àti lẹ́yìn ó tún kò padà èèyàn màyà tó tún kò padà lọ sí mẹ́fà ẹyẹ láàrin ọ̀sẹ̀ méjì ló fi ìrìn àjò náà ẹyẹ lárúkọ àwọn ọ̀sẹ̀ Nàìjíríà ní ó ní Nàìjíríà

ìbá wà láti yẹrẹ ti dájẹ ìwọ ló fi wọn tẹ síwọ ló tó ń sùn àgbàdo dájẹ tó wájẹ tó fi ẹ lẹ́nu kóró àgbàdo ló àwọn àbùkù náà àdé ká àgbàdo lẹ́nu tí wọ́n fi wọlé lẹ́nu ló wọ́n fi ẹyọ kan wọlé ó wá fún ẹni bí mẹ́wàá lára bí mẹ́wàá ọlọ́run kan ló fẹ́ yẹ dáhùn àwọn kóró àgbàdo tó wà láti náà ló wá mọ́ àyè náà ló mọ́ àyè táwọn àgbọ̀ra olúwọ́ba tẹ̀ka ló gbọ́ gbogbo kan gbogbo tó dáná sí ìfọ́ nígbà tí omi nàìjí ìjẹlẹ̀ ìfowó wáyé padà yé kí ọlọ́run ló gbọ́ gbogbo èèyàn àlọ́ ọdún náà ti jẹun àlọ́ àgbà wọ́n fi àwọn ìtàn ìlú ìyá ọlọ́run àwọn ìtàn ọdún tó ní ilẹ̀ pẹ̀lú pé ọlọ́run ló dá gbogbo nǹkan olóògbé gbogbo nǹkan olóòdì gbogbo nǹkan olóògbé gbogbo nǹkan òní ó ojú mi kú mọ̀ kẹ́sìdé. Ṣé ẹ bá wá ní ojú àwọn ọ̀rẹ́ yẹn pé ẹnìkan tún dáǹkà ẹnìkan tún dáǹkà ẹ̀jẹ̀ ti kú lábẹ́rẹ́. Wọ́n fi àwọn kan ní ìṣòro sílẹ̀. Ara ìjọsìn àwọn ará China ni òun tó ọ̀nà ìjọsìn wọn jù. Iná làwọn máa ń bọ̀. Iná. Ṣé ìbàdí tí wọ́n fi ń kọ́ náà? Wọ́n ní ọlọ́run ló dá iná ìgbè ló dá òkú sí kankan ọlọ́run ẹnì kankan ò já kankan àbọ̀ lọ́run àti iná o àti òkòkò adódàgbò rẹ̀ ọ̀wọ́ lọ́kùnrin wípé aláwọ̀ ọ̀rẹ́ kò kú ìṣe ìwọ̀ wúwa náà kú ìṣe ìwọ̀ sí. olùwọ́ba dẹ́ta ní ọ̀rẹ́ kò kú ìṣe olùdágbò. méjì ni gbogbo kan ìtọ́jà kan àti gbogbo tó àtẹ́jà.

ó ti gba inú ojúmọ́ kódà ojú náà mọ́ èlé péyó dókítà yìí bàbá tí àká ló ṣe ọpẹ́sọ̀n ṣẹ́dú mi ní ìgbésẹ̀ pé mo gbọ́ kódà fúnra mi mo ní ìlà ó ti dẹ̀ yọ ẹ̀gbọ́n láì àtẹ́wò yẹn tó dẹ̀ ẹ̀gbọ́n láti ṣe ìwé yẹn ó ní ìbànú wáyé ìkú lójú òkú ojú òkú pẹ̀lú àṣẹ olúwọ́ba dẹ́gbà tó dá òkú. tó da ló wá mọ nípa yìí ẹnu ní ìdílé pápá yìí ó ti gba ọ àpá lóbi bá ẹnu ní ìwọ òde ẹ̀ ní bá yóò kàn kọjá lé sí ẹ̀ ní o lóbi ìbẹ̀rù yẹn yóò pa tó da ló wá mọ nípa yìí wọn láyọ̀ ọlọ́run ló mọ nípa yìí wọn láyọ̀ ọlọ́run ló mọ nípa yìí ó ṣe ìwádìí ẹ̀kọ́ ní ọ̀pá gbogbo wa òun náà ló ti wà nílé ara ìwúyà àti olúwa bá dẹ́ dájú yẹn. lọ́sẹ̀kẹ̀ náà lọ́wọ́ àgbọ̀ ń pé àwọn akẹ́kọ̀ọ́ kù sí ẹ̀rọ ẹ̀rọ olúwa bá dẹ́ dájú kan. ìyẹn ló fi ń sọ nígbà tó ń bọ̀ ọ̀rọ̀ ìgbà rẹ̀ ìgbàlá ó ní wọ́n tún bèrè ìwé àkùnmọ̀ àwọn àwọn ọ̀sọ̀rọ̀ yìí wà á tún bèrè ìmọ̀ ọ̀gá yìí ọ̀yà kò ní ìgbà fún àti láti ẹ̀ Àwọn ọ̀dọ́ ṣe báyìí ọlọ́run ṣe báyìí ọlọ́run ṣe èwo ló fẹ́ kí n bí wọn olúwọba dẹ́gbà ló ti wọn kì í ṣe ṣíṣá alẹ́ ìgbàlá ọlọ́run gẹ̀rẹ́gẹ̀ ló ti wọn lọ́wọ́ ìgbà ìgbàlá láti fi wọ́n ìgbà lé. bẹ́ẹ̀ ni àlàáfíà ta ló wọ́n fún wa ní àlàáfíà olúwọba dẹ́gbà rẹ̀. ta ló fún wa ní nǹkan tá ìjẹ gẹ́gẹ́ ta ló ń mọ̀ wá gẹ́gẹ́. dẹ́gbà ọkọ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ ìyàwó ọlọ́gbọ̀dọ̀ bàbá náà tá a lò ó gbá lọ́wọ́ orí kọ́ náà sábà ti lò ẹni tó yọ orí kíkọ́ gẹ̀gẹ̀ kó o ní dání ọ̀la ẹni tó ń bọ̀ wá gẹ̀gẹ̀ kó o ní dání ọ̀la ó kà sí àwọn ẹni tí a bá sábà ìdìbò dání ìdánilé ìyẹn kàn kéré ju àkọ́kọ́ náà sọ lọ ní. sábà ti ọlọ́run rẹ̀.

سليمان عليه الصلاة والسلام كما الله يوسف ربي هب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب ọlọ́run mi ní ọlọ́run kò ní tọ́pẹ́ ìjẹ̀kẹ́ lẹ́yìn Ànábì Suleiman nìkan ló lè ṣe wẹ̀ àwọn ikú àti ṣe tókù lẹ́sìn. ọmọ kéèkì tí ò bá lẹ́sọ̀ ni pé ó ti dàbò sí táwọn tó ní owó gangan tí wọ́n ti òye ní wọn.

na wa tó dá wa tó wa tó fún wa tó tọ́ wa tá a máa ṣe yóò gbà wá lọ́pọ̀ wá sí i. ara òṣìṣẹ́ àti ọlọ́run a gbọ́dọ̀ tẹ́kọ̀ kọ́lọ̀ lójú kẹ̀kẹ́ nínú àwọn ọ̀sẹ̀. ara ní ìgbọ́dọ̀ wọ́n máa ń lọ ọ̀ṣun ó ti ìjẹ́ ọlọ́run wa ó bu abala méjì nínú abala ilé rẹ̀ tí wọ́n ti lẹ̀ lọ́nà. tẹ́ wá rí abala àkọ́kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ bẹ́ẹ̀ o. àdéhùn kò láti ṣàdéhùn rẹ̀ àwọn àṣẹ wọn là ń gbà máa ń tẹ bá fi ọ̀sẹ̀ kan lé ìdájọ́ sáwọn àti ìdókòwò lọ. Ọmọ mi ra àwọn ọ̀sẹ̀ tó wọ́n mọ́kà sí. Láti fi dá láyé. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì ń ṣẹ̀ láti wọlé. Ọ̀sán mi ra tó mà. Ó lè lu àlùdà. Mo máa gbé lórí ìlú bọ̀. Wọ́n mọ̀ pé ẹnìkan ló ń pè. Ìjà sọ́mà. Ọlọ́run nígbà tẹ wá lọ́dún ọlọ́run náà tẹ̀ ìjọ kù fẹ́ lómi ìyàwó sí èmi. tó abala òkú yíyà yìí ó ṣe pàtàkì dábọ̀ fún ọlọ́run o ìgbésí ní àlùkòlò yíyà ìyẹn ọlọ́run nìkan ìjọsìn wọ́n bá ní kájúlá ìlà àgbéṣinà wọn ní àbẹ̀láwọ̀ èdè ní ìtumọ̀láyà ní ìtumọ̀láyà dákẹ́ ìtumọ̀ ọ̀dọ̀dọ̀ láwọn ọ̀dọ̀ ẹ̀dọ̀ tó kọ́ pé lá ìlà àgbéṣinà wọn ní ìtumọ̀ ìjọba náà lọ́lọ́ yóò lọ ní ìjọba wà tó ọkọ̀ tó gbogbo àgbà ọ̀dọ̀ àkọ́ra ní ọba ìdílé ọ̀dọ̀ bá wàhálà tó ìjọba ìṣòwò lọ́pọ̀ ọ̀yà ni tó wáyé ọdún wa lára ìlà ìlànà kò sí kí ọdún máa jọ́ fún àwọn ọ̀rọ̀ àyè. ó pọ̀ títà òyìnbó jọ́ fún púpọ̀ yàtọ̀ sọ́lọ̀. ìtumọ̀ ìláwọ̀ láwọn lẹ́wọ̀ sọ̀tọ̀ pé kò sọ kò sí ìjọba lára ìlà ìlànà ètò túmọ̀ ìrìn pé kò sọ́ máa nǹkan àkọ́lọ́run láṣẹ àfihàn ló yẹ kó jẹ́ wọ́n ìlàwọ̀ lọ́mọ ẹ̀yà fún ìlàwọ̀ ìdúmọ̀ ìlàwọ̀ ní wípé kò sí ìgbà tí ẹ̀ máa ń jọ́sìn fún àkọ́lọ́ lóòótọ́ ni ìgbà táwọn yẹn jọ́sìn fún pọ̀ yàtọ̀ sọ́lọ́ ẹ̀ wá ló sọ pé kí wá ní ìbẹ̀rẹ̀ báyìí wá gbà wá. ìtumọ̀ ẹ̀ ní pé láàmú àmúdàlẹ̀. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دون الباطل ọlọ́run yẹn lọ gbọ́yé láàrín àná wọn dájúdájú olúwo máa dẹ́dà fún wọn. sọ lẹ́ẹ̀kan yẹn òbí ọlọ́run òbí ọlọ́run ìyẹn ni pé àyè lọ́kùn fún kankan ní ayáfíkà ní ọ̀gbọ́n kí wàá nìjọba kí nìjọba kí nìjọba ìjọba gbogbo ìtọ́lọ̀ sọ kí ẹ máa ṣe irú ẹ̀ ní irun ìṣẹ̀lẹ̀ ìrùn fún mi tó kí àwọn ọ̀gbìn ìrùn fẹ́ẹ́ يا أيها الذين آمنوا ارجعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون يا أيها الذين آمنوا قل أما شئتم أعظم قول فلا يعرفون يعرفون Torí pé ìjàmbá èèyàn ń forí balẹ̀ fún ìjọkùn lọ́sí wọn. Ìmọ̀ forí balẹ̀ kìí ṣèjọkùn ní tẹ́lifí bẹ́ẹ̀ ni òkú ìjọsìn àgbọ̀dọ̀ òkú mẹ́sàn-án àwọn ọlọ́run jẹ́ èyí. ẹ jẹ́ kí n sọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rẹ́ àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú ara ni àgbọ̀dọ̀ orí kẹlẹ̀ fún kankan àkọlọ́run àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ ṣe ìjọba àkómi àkọlọ́ ó túnbọ̀ pé gbogbo oṣù òkè ìjẹ̀kẹ̀ láwọn èèyàn bẹ̀ láti lọ́sẹ̀ tó láì láti láti ìjọba

ìtumọ̀ láìlá ìlànà òní pé léwu yẹn lọ́sọ̀ pé kí o kò lọ sí. Ìjọba ọ̀tọ̀ tí ẹ̀ nìkan kan àbọ̀ lọ́rùn yóò fún mi lálàáfíà àtọ̀gbọ́rọ̀ ọ̀la ìjọba wọn lébi. Yóò fún mi lọ́mọ àtọ̀gbẹ́ni ọdún ọba dẹ́dá nìkan ìjọba ọ̀tọ̀. Ṣé ìwúdà àbòbò mi má jẹ kú lálẹ́ yìí? Jẹ́bi ní ìsìn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn pátá ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ kódà àlejò wa mọ̀tàmùbà lọ́lọ́lọ́ alẹ́ ìlú ààyè ìlú ọ̀sẹ̀lẹ̀ àgbọ̀dọ̀ sọ pé ó mú wa lẹ́yìn lóko àgbọ̀dọ̀ oníbalẹ̀ fún lóró náà ìjọba òdọ́kì ìjọba òdọ́kì àdábì o alẹ́ sọ̀lá àtúwọ̀ sọ̀lá ọlọ́run sọ fún wa káde ó ní kú ìwọ muhammad sọ fún wa tètè ń sọlá bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà máa ádá bá ti ọdún tó tó tẹ̀lé ní muhammad tẹ̀lé rẹ̀ lọ́sọ̀ máa wà bí i ṣe bí ìkọjá pé kí n jẹ́ ẹ̀dá máa nìyàn máṣọ́ ẹ̀dá máa nìyàn kò dá lóbẹ̀ wọ́n gbà ẹ̀dá àti ẹ̀fíà kan á. Ah! bẹ́ẹ̀ ṣe ń sùn lálẹ́ jù náà alẹ́ yìí. Àná tún tún àwa náà èyí máa ń bà lẹ́ aláàbọ̀ débi ìgbà lẹ́. Ilé ó náà fẹ́yàwó ó pàyàwó ó bímọ ọmọ kúkú. Bọ́ọ̀ jẹ́ ìpìlẹ̀ èdè náà. Bọ́ọ̀ jẹ́ ìpìlẹ̀ jọ́lọ́. Ìjọsìn lọ́sí ànábì o. Má jẹ́ kí kiri yóò fẹsẹ̀ ó sọ ọ̀lẹ́ o. Lórí mùsùlùmí ni kiri yóò ní ọmọ ọgbọ́n ní tó ṣàjọ fún. Ṣé àtúrà ọdún yóò gba Jésù gbọ́? Wọ́n ṣàjọ fún Jésù tí wọ́n yẹ káwọn mùsùlùmí ẹ̀ máa wọ́n fọlọ́ ọ̀dọ́. Lórí ti lọ́sí lọ́sí ló gba Jésù, ó náà dá lórúkọ Mùhámmádù ìjọsìn ọ̀dọ́sí ìgbà ìjọba bẹ́ẹ̀ ni ìjọsìn ọ̀dọ́sí àlejò wa tó ti kàkà ọmọ ìjọsìn ọ̀dọ́. ẹnì kan ti jọ ìjọ tí ó ní dání ọ̀dọ́ àti wá fún wa ní ìjọ tí ìjọ tí ká máa bẹ̀rẹ̀ pé kó ṣe ìjọ fún wa ìjọ. Fọ́ọ̀dì ká bẹ̀rẹ̀ pé kó ṣe ìjọ fún wa ìjọ. ìyẹn ti pé gángan ọwọ́ rẹ̀ yóò ti wá. sábà láàrò sí o ẹni tó fún wa ní nǹkan gángan yíyí máa ń gbogbo yẹn ní nǹkan gángan ó ní dání. wàláì aláwò wàláì àìmọye ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pè é. ẹtì máa mú òyìn ní ìgbàgbọ́ ọlọ́run ẹ̀sọ́ tó pẹ̀lú. ó ní máa yá ìgbàgbọ́ wa òní ná lẹ́rọ àti ìfọlámù. ohun kó inú ọlá lọ́wọ́ bá sílẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀dá fún ẹ̀dá kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ làmá kò sí ẹgbẹ́ lè dá owó ọ̀fẹ́ ẹ̀dọ́. orin kan lọ́wọ́ bá sílẹ̀ fún ẹ̀dá kan gbogbo ayé ìrìnàjò wà máa yọ̀ ìjọba ń bá fi ìdúró tí ọ̀gbọ́n yẹn ẹ̀rọ àwọn onídàáda wọn fi bá ṣe ẹnì kankan ò lè fún ìyà gbọ́dọ̀ àtọ́ríwáyẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ni o ní àwọn èèyàn ní Nàìjíríà tí ò fẹ́ kí aṣọ́lá ọ̀gbẹ́ pásítẹ̀ wọ́n kéde àwùjọ ìbò nígbà náà nígbà tó lọ́wọ́ òkú lọ.

òní wọ́n tẹ̀sí fẹ́ ti di olórí. ẹtún wá kàfé gbogbo orílẹ̀-èdè tó náwó nára náà gbogbo ẹ̀ ọlọ́run kò fún o dáná wọn fún yẹn ẹ̀mí wọn láàyè ọlọ́run wọn fún yẹn ọlọ́run nìkan káwọn tó fi ọlọ́run wọn fún yẹn nìkan káwọn tó fi ọlọ́run wọn fún yẹn nìkan wọ́n lè dé máa rò lẹ́jọ́ àti tí ẹlòmíì náà ló lè bóyì wọn tá a bá sọ pé ọlọ́run nìkan ní máa ń bóyà ní ìkan ìtumọ̀ ẹni tó ga ju àkọ́kọ́ ọ̀lọ́dọ̀ ọlọ́run ọdún ẹlòmíì náà lè bóyà ọlọ́run nìkan ni wọ́n kọ̀ gbogbo èrè pàdá sábà ọlọ́run kà sí sábà ó lè lẹ́lẹ̀ ó lè lẹ́lẹ̀ wọ́n láì ó lẹ́lẹ̀ sẹ́yìn rẹ̀ ní ìsìn ìsìn yóò lẹ́lẹ̀ tẹ́tù rẹ̀. Ìtọ́jú wọn tó lè lọ láyà. Ìjẹ́ sábà ti dáadáa fún ọ. Ẹ̀tọ́ máa ń mú ìyá ní ìta gáàgáàgáà. Omi ta ni ọ̀lọ́ ọ̀lọ́. Ìtorí náà má béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ ẹni kẹ̀kẹ́. Bí tó pé ìlọ́nu tọ̀kì ìyẹn. Ìyẹn là ń sọ lórí olóyè Osúmá. Ìyá kaná àwọn ọkùnrin ìyá kaná ìgbà ìwọ́n kaná máa dọ̀kù ìwọ ni kan láti máa bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ àbí bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ilé ìtọ́ pé ìlú ìṣọ̀rọ̀ wọ́n dàgbẹ́ ti yẹn lè ṣe ìfẹ́ àwọn àbá ni fún yìí ni ìwọ́de ní kí máa rí ìbá fún wọ́n ti tẹ̀pá láti fún àbí bẹ́ẹ̀ pẹ̀lú ètò pé ìlú kejì wọ́n sọ pé kí ẹ̀sìn ẹ̀sìn bá ṣe ìfẹ́ láti má sọ pé kẹ́lì kẹ́kọ̀ọ́ pọ̀ sí i. tó bá wá ní kẹ́lì kẹ́kọ̀ọ́ pọ̀ sí i náà kí lọ́nà òfin ọlọ́run ní ọjọ́ ìgbẹ́ báyìí kí lọ́nà ẹni ẹni ìjọ náà wọ̀ dáàbà dáàbà kí lọ́nà ẹni ẹni ìjọ náà wọ̀. Bàláyé wà ní sẹ́ni ẹ ṣe ìlú ìyàwó ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ bá gbé ọ̀rẹ́ Àwọn tó ní ṣe pẹ̀lú pé. Alone. nínú kúránù tó ní àwọn kèfèrí jẹ́ ẹ̀rẹ́ àwọn ọwọ́ ẹ̀bọ wọn ìgbóhùn náà ó ń ta fún dá wọ́n fẹ́ràn àwọn ẹ̀bọ yẹn ní fẹ́ràn tó ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ ọlọ́run kí n tó ọ̀tún fẹ́ ká mọ̀ wípé ó yẹ ká máa sọ lóòrè lóòrè láti bá àwọn dáadáa ká má bàa sọ sí i bẹ́ẹ̀. máa ti sọ lórí wá ìlọ ọ̀rọ̀ ní wọ́n lọ́wọ́ onílọ́ ìfẹ́ lè kọjá kí wọ́n ṣàlàyé kí ló jẹ́ ẹ̀rọ. lóko wọ́n ní wọ́n ò ní sọ. bóyá ti sáré mẹ́rin lọ ìrẹsì ọ̀pọ̀ níwájú ẹ̀ ta ló wá rọ̀ yẹn lọ́rọ̀. ọ̀nà wọn lọ àyọ̀ ọlọ́run ló wá ọlọ gbogbo yóò wá sí láti mẹ́tò lè sí láti mẹ́tò lè. bàbá ìsọrí wọn lọ sọ fún musa isa ìsẹlẹ àti ẹsẹ tí ìwò rọ fún ká ẹni náà sí láti ẹgbẹ́ máa ilẹ nàbí nà sàmà. tí olúwa bá dẹ́gbà ẹ̀ka kó àkóso tẹ́wù wọ́n yẹ kalẹ̀ láti lọ. تكون لنا رجال أولنا sami israel pẹ̀lú musa tí wọn náà sọ kalẹ̀ láti mọ èyí ọdún tí wọn ti àwọn olùkọ́ yẹn wọ alimami wọ aluwa wọ sami israel tí ọmọ ọmọ akọ oúnjẹ yẹn láì láti sọ tẹsẹ béèrè tó bá béèrè béèrè ẹni tó wọn ti ṣe oúnjẹ láti sọmọ dé sáà míì láti sábà wọ́n ti máa bọ̀ báyìí láti máa wù báyìí. títí tí ó fi sọ̀kalẹ̀ wọ́n ti jẹ́ tó ti dáhùn. oúnjẹ sí ṣe pé ta tó máa ń rọ̀ ọ̀yàn lọ́rọ̀ lọ́rọ̀. Àtiwá sọ bẹ́ẹ̀, máa ń lo ọ̀nà tí ọlọ́run kò fẹ́ ká ti wá ọ̀rọ̀ ká ti wọ̀ tẹ̀lé mi. Lórí pé ibi ọ̀nà yẹn ẹ̀rọ lè wọlé. Àwọn àjẹ̀lú tí ó bọ̀ ọ̀rọ̀ tí owó ló wá mú sọ fún ọmọ fífún ojú ẹ̀rọ náà. Wọ́n gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀. Èyí wọ́n ti gbà omi tó tẹ̀sí rẹ̀ jẹ. Lọ́dọ̀ ti fi àwọn tó ń ṣe nǹkan yẹn àti àwọn tó ń bá wọn ṣe láwọn àtọ́pẹ̀ láàbá àwọn táwọn bá ọ̀rọ̀ yìí àwọn tó mọ̀ ṣe bí ìpín àwọn. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́ba ti kú lórí ẹ̀ láì ìjọba inú náwó wà lórí. Bẹ́ẹ̀ ni ẹ lọ́ba kú àgọ́dọ̀ tó kú wọn. Lọ́ba kú àgọ́dọ̀ kírun fún wọn lára. Tí wọ́n bá kú àgọ́dọ̀ tí wọ́n ti iṣẹ́ iṣẹ́ lè tọ́ owó tó ní kí ọmọ rẹ ò lè tó nínú àbáyé ẹ̀ ìyàwó rẹ ò lọ́rọ̀ lè tó tó máa dẹ́gbà lórí kápá lórí gbogbo nǹkan díẹ̀ lórí ọ̀rọ̀ ẹbọ ti ṣe náà lẹ́nu ẹgbẹ́ ògbọ́dọ̀ tó bá tún dọ̀la iṣẹ́ àgbà àmì ìgbà díẹ̀ lójoojúmọ̀ náà bí ẹbọ fi máa ń wọ ìgbà tí àwọn èèyàn ń gbọ́ ẹ̀kọ́ ní ẹ̀ka yàtọ̀ sáwọn ìta tó sọ yìí ẹ̀kọ́ tí ò tó ilé ìta tó sọ yìí náà wà sí ilé ẹ̀kọ́ lòun náà tó ikú fara pẹ́ ẹ̀kọ́ níṣà láti bá dọ̀là àmọ̀ ṣàlàyé ẹ̀ ìta sọ yìí olúwàjẹ́dà àfẹ́ ọ̀yọ́ ọjà kó nípa ìlà ìlà yìí olúwàjẹ́dà àwọn àlọ́jọ́ ọlọ́run tó sọ ohun ìjọ ọlọ́run bá fún ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tá a bá fẹ́ gba àwọn ọmọ wa níyànjú kí máa ń sọ fún wọn ọmọ ojú tẹ́kọ̀ọ́ rẹ o kí bàtà rẹ ó lè dúkọ̀ òkú ká o. Ṣé àwọn òṣìṣẹ́ yóò máa sọ fún ọmọ lónìí bí ọmọ má tẹ́ bọ́ o? Má tẹ́ tí ó máa tẹ́ ọmọ má tẹ́ bọ́ o. Ọmọ àwọn ọmọ tó ń ṣe ìyàwó yẹn ilé ìgbẹ́ náà ti jáde wá. Tí òbí wọn sọ fún wọn láti fi ṣẹ́ṣẹ́ fún ọmọ tẹ́ bọ́ o. Ọmọ mi má tẹ́ bọ́ o. Ọmọ mi má tẹ́ bọ́ o. Ọmọ mi má tẹ́ bọ́ o àbí ọmọ mi mọ́jú lóòwé o. Ọmọ mi mọ́jú lóòwé o. Èwo làwọn máa ń bẹ̀? الله وصلى ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا حرما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مستعجلا إلا رزقته ولا مريضا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته Thank you.